torí pé uh, Friday August thirty August náà ti tán báyìí uh, live view ní London uh, security very very important ìbí báyìí ò ń ṣe ibi tí o máa ní òpè ọlọ́pàá tọ́lọ́pàá máa sọ fún ẹ pé òun ò nínú mọ́tò uh, tó bá wo time lọ́wọ́ mi it's just coming up to six twenty-five a.m. and this is Koike Media London View this morning. as uh, people are already up and ready to go. And as we always say, we bring the world closer to your doorstep. Iṣẹ́ táwa gbà nìyẹn, iṣẹ́ táyàn láyò nìyẹn. Mo kí gbogbo ilé kẹ́ǹkan sí pé a tún kí ìdájí akábọ̀ sórí ìkànnì tó ń pè ní Koiki Media níbi tí a kàn ń fi London wọ̀ wá láàárọ̀ yìí. Òrùn ṣẹ̀fì máa jáde tó bá wo ọ̀nkán lọ́hùn, wàá rí pé the sun is rising uh, sun tó ń rise ní London or ní England or ní United Kingdom irú oòrùn tó ń jáde náà nílẹ̀ Yorùbá nìyẹn àmọ́ ìyàtọ̀ kan ni pé ti bíbà ó tutù díẹ̀ eh, wẹ́dà bíbà ó tutù eh, ju ti Africa lọ gbogbogbà kígbà tí ẹ bá ti ń wá sórí ìkànnì wa ìkànnì tí ó ń sọ̀rọ̀ nípa ìjàǹgbara àwọn ọmọ Yorùbá láti lè ṣe kí ni láti lè kúrò nínú. No ìdààmú àti òṣì tí a fi wà nínú nàìjíríà tí àwọn òyìnbó gẹ̀ẹ́sì tó kó gbogbo àpapọ̀ bí ẹ ti ṣe ń wo gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ yín ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ tó ń bọ̀ àwọn tí wọ́n ti gbéra ní aago mẹ́fà bọ̀ ambulance ló ń bọ̀ lọ́nkàn yẹn ẹ a ní láti ṣe máa sọ fúnra wa ní pé nàìjíríà ìlú tí kò dákun láti ṣe ní tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ìlú tó bá wo nǹkan lọ́hùn ó dà pé bíi plane kan ló ń lọ yẹn wàá ti máa rẹ ẹ máa tẹ bá wo nǹkan lọ́hùn yẹn bọ́ọ̀sì ń lọ gbogbo nǹkan ní ètò olúkálukú ló ní gbogbo ibi tí a ṣe ń sọ fáwọn tó wà nílé pé orí tó wà ní UK òun náà ló ń bẹ ní Africa àmọ́ àwọn leaders wa wọ́n ready láti ṣe ẹ̀tọ́ láti ṣe ìtótọ́ tó yẹ fún aráàlú ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ yìí àwọn èèyàn ti wọlé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń prepare fún the day ṣètìrí àwọn iléeṣẹ́ kan lélẹ́yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe kí ni jíjẹ múmu rírà á máa bẹ̀rẹ̀ sí wọnú iléeṣẹ́ náà gbogbo iléeṣẹ́ ilẹ̀ Yorùbá pátá lẹ́yìn ìgbà tí bàbá ó lọ́wọ́ tó ṣe wàhálà tó dá iléeṣẹ́ bíi almost eighty something sílẹ̀ tí a mọ̀ sí Oodua investment Barika Jimoh salamu alaykum eh, ambulance ṣẹ́rí òun ló ń lọ yẹn àwọn méjì ló máa ń wà nínú ẹ̀ iṣẹ́ tiwọn ni pé láti lọ rescue ẹni tí ẹ̀mí bá fẹ́ bọ́ lára ẹ̀ torí pé lọ́dọ̀ tiwa a kì í fẹ́ jẹ́ kéèyàn kú ẹ̀ torí pé ẹ̀mí kọ̀ọ̀kan ó níṣẹ́ tó máa ṣe lẹ́ẹ̀kan sí ẹ̀ school ó máa resume ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ìgbà táwọn ọmọ ti wà ní holiday for over couple of weeks èmi ni wọ́n ń pè ní Koiki Media lára àwọn ìjàngbara tilẹ̀ Yorùbá tí ó ń mú London wá fún yín ní àárọ̀ kùtùkùtù ní aago mẹ́fà àbọ̀ ló fi lọ lù ní ìparí oṣù ti fi lọ dé báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó ń ṣiṣẹ́ ní UK wọ́n máa ma respect wages wọn látẹ̀ní sọ́la eléyìí ò ń ṣe pé o bá ṣiṣẹ́ oṣù mẹ́ oṣù kan wàá san ìdajì fún ẹ ǹǹ à kì í ṣe bẹ́ẹ̀ nílùú òyìnbó ó ṣèwọ̀ tó bá ti ṣiṣẹ́ o gbọ́dọ̀ gbowó ni nítorí pé ọmọ tó bá ṣiṣẹ́ wọ́n gbọ́dọ̀ sanwó iṣẹ́ fún gbogbo àwọn tó ń wà ní Nàìjíríà bí wọ́n bá ṣiṣẹ́ oṣù kan wọn ò ní fún wọn lówó wọn á ní kó jẹ́ kó di oṣù tó ń bọ̀ àmọ́ àwọn gómìnà àwọn ń gba sálárì àwọn sínétọ̀ ń gba sálárì mú kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí gbogbo ibi tí ẹ̀ ń wò yìí òun náà ni wọ́n ń pè ní London London láwà àfilọ́ride mú kí wa lẹ́ẹ̀kan sí àníṣe àwọn èèyàn ti wà lẹ́nu iṣẹ́ iṣẹ́ ń lọ rẹ́kẹ́rẹ́kẹ́ gbogbo ibi tí ẹ̀rí tó ń lọ tó ń bọ̀ yìí olúkálukú ló ní service tó fẹ́ lọ provide services kọ̀ọ̀kan yàtọ̀ ẹni máa tún fíríjì ṣe wà ẹni máa tún mọ́tò ṣe wà ẹni máa lọ ṣe delivery àwọn ẹlẹ́ran lélẹ́yìí àní jẹ màálù ti ilẹ̀ Yorùbá ẹ̀ eh, ti Nàìjíríà lọ́jọ́ iwájú tàwọn Fúlàní àwa náà máa ní ranches tolúkálukú máa lè máa dá oko gẹ́gẹ́ bí a ṣe fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fẹ́ invest sílé àmọ́ nígbà tá a bá kówó délé tán a rí i pé system yẹn ṣe ló máa ń depreciate ló máa ń fail wa àsìkò tó ẹ jẹ́ a béèrè fún òmìnira ká kúrò nínú ràtìràtì kò ń ṣe gbogbo èèyàn ló máa rìn oníkẹ̀kẹ́ méjì náà wà ó ní right of way òun ló ń lọ yẹn ìdí tá a ṣe ń pariwo yorùbá nation àníṣe tẹ́ ẹ̀ bá rí london tẹ́lẹ̀ rí ibi tó ń pè ní london mo sọ fún yín airplane ló ń lọ yẹn àwọn tó ṣẹ̀fẹ̀ dé sí uk láàárọ̀ yìí kábèsè lẹ́dùnmarè àfi àfi àfi èkìtì airport wọ̀n wá lánàá ṣẹ́tìrì bàálù ló ń lọ yẹn báńkì ìyá mi ẹlẹ́kọ ẹ gbogbo ọ̀nà ló lè gbà dé london àmọ́ tó bá ti ní visa wá wọlé má gbórí omi wọlé o torí tó bá ti dé a máa mú ẹ mọ́lẹ̀ ní immigration policy ló ń pè bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú sẹ́ ànílẹ̀ yorùbá a máa ní policy tó ń ṣiṣẹ́ fún gbogbo èèyàn èmi ni ọláyọmí kóìkì tó ń pè ní kóìkì media bringing the world closer to your doorstep tó bá wo aago lọ́wọ́ mi sẹ́ aago mẹ́fà ṣẹ̀fẹ̀ lọ lù ní bẹ́ẹ̀ náà ṣe ń kí jímọ̀ àwọn náà máa kí jímọ̀ níbí bẹ́ẹ̀ ṣe ń kí àṣùbà là ń kí àṣùbà àníṣẹ́ gbogbo intẹ̀ wò yìí má máa jẹ́ kó jẹ́ lójú mọ́tò ń ṣe nǹkan kan bó o bá ní mọ́tò kò síbi tó lè dé ó lè fẹsẹ̀ rìn gan tí ó jẹ́ pé nǹkan kan ní ṣe àìmọye inú igbó tá ti wọ̀ tí a ti fi ṣàlàyé fún yín gbogbo àwọn bus driver yìí wọ́n ní láti sanwó ọmọ nílẹ̀ fẹ́ nìkankan bó ṣe ń lọ tán bọ̀ nítorí pé system tó ń ṣiṣẹ́ ò nídìí láti ṣe máa sanwó àwọn ọmọ ní gáràjì fraudulent system ní transportation system tó fún yín ní Lagos state tó gbélé àwọn criminals lọ́wọ́ tó ń gba four hundred million ní every month àwọn eléyìí náà ló wá ṣe delivery yìí ló ń lọ tó ń bọ̀ gbogbo ọ̀nà ló wọ ọjà òun lọ sọ pé àmọ́ nílẹ̀ yorùbá tá à ń sọ yìí bàbá kítóyè àwọn ni lídà wa barnet hospital gbogbo ìgbà tó bá ti wọ bọ́ọ̀sì yìí á jẹ́ sínú hospital o ní láti ṣẹ̀ máa wá ẹni tó máa fún ẹ lówó nílùú òyìnbó nítorí pé orí ń fọ́ ẹ ẹ̀dọ̀ ń dùn ẹ o ní kidney problem béèyàn bá ní kidney problem nílùú dialysis ni o lè survive for another twenty years kọ́lọ́jọ́ tó dé àìmọye ẹ̀mí tó ti lọ nínú nàìjíríà látara kò sí hospital kò sí ilé ìwòsàn àwọn dókítà tó jẹ́ kó ṣiṣẹ́ gbogbo wọn ti wọ́n ti já pa àníṣe London la wà tí mo tún fi ń wọ̀nyí pé bó ṣe ń lọ lélẹ́yìí tó bá wo plane yẹn sórí ìkan ló ń lọ lọ́nkàn yẹn wọ́n ti ń lọ páàkì nìyẹn fáwọn tó ṣẹ̀ dé ẹ má wá gbàgbé October October October October ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká kígbe síta pé èyí tá a ṣe nínú Nàìjíríà ó tó gẹ́ post office ó ní owó tó ń pa fún gbogbo ìlú yìí lójoojúmọ́ lọ́jọ́ iwájú àwa náà máa ní Yorùbá mail service tó máa post tí lẹ́tà máa débẹ̀ níjọ́ wo ló gba lẹ́tà gbẹ̀yìn <laughs> ṣé nínú ilé face me i face you ló ti máa gba lẹ́tà nígbà tí kò sí system tó ń ṣiṣẹ́ ọlọ́pàá kan ló tútù lọ ẹlẹ́nkan ẹni sìn security ó wà important tó o bá rí London rí live view of London òun ló ń wò ọlọ́pàá ló tún lọ lọ́nkàn yẹn gbogbo suburb ló ní ọlọ́pàá tiẹ̀ Birmingham lọ́lọ́pàá tiẹ̀ Manchester lọ́lọ́pàá tiẹ̀ wọ́n ní kó ṣe police services ní Nàìjíríà àmọ́rọ́ lọ́pàá <laughs> Uber lélẹ̀ ń wà bẹ́ẹ̀ yẹn nísìn olówó tó ń pa ẹlòmíì òun fẹ́ jẹ́ kó mọ̀ pé àwọn ń wa Uber <laughs> àwa rọra tí ń tẹ̀lé yìn bọ̀wọ̀ bíbà bẹ́ẹ̀ dá kó má jẹ́ ká mọ̀ pé òun wa Uber tó bá ti wọnú ẹ̀ ó gbọ́dọ̀ fi báàjì síwájú àní <laughs> security tó bá ti sí security kò sí gbogbo nǹkan sórí gbogbo létò ń wò yìí ẹ́ tó bá sọ fún ẹ pé èmi ti wà lóbá thirty years forty years nǹkan ṣe ni pé wá yọ window wá yọ lẹ̀kùn wá sọ di double glazing kí ló dé tí à ń jẹ wá tó tó yìí tá láṣẹ tá láṣẹ ẹ béèrè lọ́wọ́ àwọn olóṣèlú kí ni wọ́n fi seven hundred million naira tíjọba ń fún wọn ní every month láti fi ṣe kí ni security vote níbo lọ kó sí tí fúlàní fi ń wọlé pa wá ìdí tá a ṣe ń sọ fún gbogbo ọmọ yorùbá pé àsìkò tó ilé tó lọ mọ́tò ń ṣe big problem o lè ra mọ́tò láwìn kó máa sanwó díẹ̀díẹ̀ wọ́n máa ń pè ní lease car wọ́n bíbà bẹ́ni kankan da kó wa mọ́tò tó ní insurance <laughs> o ní wa mọ́tò tó bá ní driver license ẹ ó lè máa wò mí kò sí tó máa ṣe sí ẹ̀tọ́ mi ni mò ń ṣe á máa wò mí ní bó ṣe wà ẹ́ nísìnyí kò lè lo fóònù tó bá tẹ̀fẹ́ lò tẹ́lẹ̀ nígbà tó bá ti rí kámẹ́rà <laughs> nàìjíríà ló máa gbé kámẹ́rà síta lọ́wọ́ máa ní why you recording me why you recording me <laughs> nítorí pé iṣẹ́ ibi tó ń ṣe lọ́jọ́ iwájú a máa flood gbogbo ilẹ̀ yorùbá pẹ̀lú cctv tó bá wò ìkànnì yẹn cctv nìyẹn tí bá tún lọ sókè lọ́hùn cctv ó wà káàkiri káàkiri nítorí pé àwọn criminals ta fẹ́ mú a gbọ́dọ̀ fi cctv mú wọn ni torí pé kí ni àfẹ́jẹ́ kẹ dáràn kẹ wá sá lọ kí ló dé tí DSS ò lè wá Boko Haram <laughs> àmọ́ wọ́n mọ bó ṣe lè wá àwọn jọ́nálìsì wọ́n mọ bó ṣe lè kidnap àwọn tí wọ́n ń jàjàǹgbara right wa ni fún self determination àní tó bá wo aago lọ́wọ́ mi ago méje fẹ́ lọ lù ní ẹ gbogbo èèyàn ti jáde ẹ bá wa pín ètò yìí <laughs> àní church services yìí lè lè mú láìkí mọ́tò yẹn smart car sórí wàá ṣeré bàbá àlàyé ẹ mọ́tò tó bá wù ẹ́ ló lè gùn tó bá ti lè afford ẹ̀ tó dẹ̀ lè san insurance tó dẹ̀ lè rẹ́pọ̀ sí àníṣẹ́ ní London àwọn èèyàn ti gba sálárì lẹ́nìí àwọn èèyàn máa gbà lọ́la àwọn tó ti gba wages yín ẹ má wá gbàgbé dinner for Igbowo. dinner for Igbowo. dinner for Igbowo. ìyẹn nínú hòtẹ́ẹ̀lì tá a ti máa gbé yín lọ tẹ máa jẹun tẹ máa pàdé olóyè tẹ máa tẹ máa ya picture tẹ máa farabalẹ̀ ya picture ẹ̀yin tẹ̀ ń bọ̀ ní rally náà ẹ má jẹ́ kó sọ pé wọn ò ní ní àǹfààní ẹ má wọ́n dáhùn tó ní àwọn ti gba country ẹ níṣẹ́ wọ̀ tó bẹ́ẹ̀ kọ́ wọ London <laughs> Ìgbòho máa dé lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà akíbàbá wa Akíntóyè bàbá dáadáa bàbá eighty nine years old kí ló tún kù fún bàbá yẹn ni pé sori ẹhẹn ìyẹn ti ń jó nínú mọ́tò ẹ̀ <laughs> bí wọ́n ti san sálárì fún láàárọ̀ yìí <laughs> sori sori bó ṣe ń play music yẹn mo kí gbogbo ọmọ yorùbá nílé lẹ́ǹkan sí pé sẹ́ àníṣẹ́ èmi ni máa yọ nàìjíríà kúrò lẹ́mìí ilé ayé tí mo fẹ́ kẹ́ máa gbé lélẹ̀ o lè jẹ́ transporter o lè máa wọ ọ̀kadà torí pé ọ̀kadà fúlàní kan lélẹ̀ <laughs> àníṣẹ́ Koiki Media ló ń pélé iṣẹ́ bíbà tó ń mú gbogbo tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ nílé ayé tá a wà yìí àmọ́ kò sẹ́tọ̀ọ́ kankan nínú nàìjíríà ìlú òfò ìlú àdánù ìlú tó ti pọmọlẹ́kún jẹ ìlú mùjẹ̀mùjẹ̀ ìlú tí kò wọ ẹni tó síìkì kó yẹ kó tọ́jú uber lélẹ̀ náà wà ní sin torí mercedes ló fi ń wà ẹ ọmọ ó ti gbéyàn kan báyìí nísìnyí ó lọ drop ẹ nìyẹn àníṣe ẹ ká kúrò nínú nàìjíríà nàìjíríà is not working and it is never gonna work as i end this broadcast this morning i say good morning enjoy the day barika de jimoh assalamu what god cannot do does not exist mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe pé àbọ̀rú àbọ̀yè o tí o bá ń gbọ́ Koiki Media iléeṣẹ́ tó ń fi London wọ̀n tí kò lè dàbí tẹlòmíì ẹ nítorí pé iṣẹ́ ta yàn láàyò ni mo wá kí gbogbo ọmọ Yorùbá tó ń bẹ ní Nàìjíríà pé ẹ̀yin fọkànbalẹ̀ ó kù díẹ̀ nìbọn ró bọ́ fẹ́ bọ́ kọ̀ a máa bọ́ nínú Nàìjíríà bọ́ ọ̀bá fẹ́ a máa lé wọn léré gbẹ̀yìn ni mo ní sọ jù bẹ́ẹ̀ lọ àmọ́ for now ẹ jẹ́ ká máa ṣe kí ni sórí mọ́tò kan ló ń lọ yóò dàn pé Aston Martin eh, no Porsche <laughs> mọ́tò yẹn ló ń pè ní Porsche ẹ mo kí wa lẹ́ẹ̀kan sí o yorùbá nation no going back mo kí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa ní wákàtí ní àárọ̀ yìí mo kí obìnrin mo kí ọmọdé mo kí arúgbó mo kí ẹni tó jù wá lọ mo kí àwọn táwọn náà jù lọ ìwọ náà wo gbogbo lẹ́lẹ̀ yàtọ̀ sí àwọn ọmọ àlè kankan náà ẹ bọ̀ tó bá wo environment yẹn wàá rí pé clean sórí gbogbo ẹ̀ bó ṣe lọ ó gbọ́dọ̀ clean torí àwọn tó máa gbá ti gbá kọjá ẹlòmíì tún bọ̀ wá píkẹ̀ láàárọ̀ yìí bí a ṣe fẹ́ kí gbogbo ilẹ̀ yorùbá rí leléyìí no intimidation no harassment àfẹ́ kéèyàn kan jáde kẹ́rù máa bà á àfẹ́ kéèyàn ṣiṣẹ́ kẹ́ má sanwó oṣù fún àfẹ́ yẹ kí dókítà lọ sọ́spítù kó má sí in tó máa fi tírìtì àwọn tí ó wà lọ́spítù àfẹ́ jẹ́ kí public servant kó máa jalè àfẹ́ jẹ́ kẹ́ máa jalè àwọn tó ń ṣe logistics náà lélẹ́yìí ẹ̀ wọ́n ń lọ ṣe kíni wọ́n ń lọ ṣe delivery nìyẹn ó ń lọ pick ẹrù àwa bẹ̀rẹ̀ sí ń drop ẹ̀ sílé lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé a ṣeé ṣe fún wa o àníṣe lásán ẹ sọ fáwọn gómìnà pé iṣẹ́ wà lọ́wọ́ wọn kó tọ́jú lẹ̀ yorùbá kó tó di pa máa kúrò nínú nàìjíríà gbogbo in tó jẹ kó fún ọmọ yorùbá lẹ́tọ̀ọ́ ẹ fún wọn ní ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí state government gẹ́gẹ́ bí deputy governor gẹ́gẹ́ bí senator gẹ́gẹ́ bí house of rep ẹ yé kówó jẹ ẹ yé jalè lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé. a ṣe Yorùbá nation no going back Yorùbá nation for life Yorùbá nation forever Koiki Media bringing the world closer closer closer closer to your doorstep good morning bye for now.